وكل بدعة دلالة وكل دلالة في النار أنا أقول لهم أفي يمين مولين السيوبة صدوى أكنا ناطروا الكافي كفوان محمد صلى الله عليه وآله وسلم كنا وصفان وطلع كبام الكافي جنابا كبام بابكو أما صحابة لك àti gbogbo àná ní àpapọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala inú al-Qur'an al-Karim ń sọ fún wa ìpé ní ìkúlìn ja'alna minkum shir'atan wa minhaja ọlọ́ni gbogbo ọjọ́ kọ̀ọ̀kan afúnni shir'a òfin wa minhaja àti ìlànà gbogbo ọjọ́ nínú ìjọ àwọn ànábì ọlọ́run tó ti síwájú ọlọ́run gbogbo ńlá fún ní òfin àti ìlànà tí àwọn afiṣe ayé ilé ìfihàn yíra pé ní ọlọ́run bá subhanahu wa ta'ala ọba tí a ń sin ogbó òfin ilé fún wa òfin tọ́lọ́ pè ní ṣẹ́ríà onílà ń pè ní ṣẹ̀ríà táwọn gbọ́ ṣẹ̀ríà ṣẹ̀ríà ṣẹ̀ríà ṣẹ̀rí àtàwà ń sọ yìí aka máa ń gọ lẹ́nu náà ní ọ̀pọ̀lọpọ̀ yìí o máa ti jẹ́ bẹ́ẹ̀ ìtumọ̀ mi ni a máa sábà ń fún bẹ́ẹ̀dẹ̀ ni ó yẹ ká mọ̀ tó mẹ́ torí pé látara ìmọ̀kẹ́ ẹ̀sìn àtàwọn ọ̀tẹ́ ẹ̀sìn wọ́n jẹ́ pé a pé ìtàkùn ìṣẹ̀rí à ní tí ó dání ọlọ́run ti sọ fún anú kùránì pé lìkúlé ja'alna minkum shir'atan wa minhaja ọlọ́run ni ẹni kọ̀ọ̀kan nínú yín gbogbo ọjọ́ kọ̀ọ̀kan láfún ní ṣíríà ìyẹn tí ń jẹ́ ṣíríà òfin ìlànà wa minhaja bákan náà ọ̀nà táǹgbà sáyé wọn ọ̀nà táǹgbà sínlọ́wọ́ bá wọn òun náà ni òfin ọlọ́run láńpẹ́ ń ṣẹ̀rẹ́ à pẹ̀lú àwùjọ lé ní sábání ṣẹ̀rẹ́ à ìtẹ́lómi gbọ́yé òun náà ni ìmọ̀ ìjẹ̀yàn níyà ó yẹ pé ìjẹ̀yàn níyà náà ó wà ní òfin ọlọ́run ibi ìyà nìkan náà láàmọ̀ tó ń ọlọ́dì ní òun fún gbogbo jọ kankan ní ṣẹ̀ríà síríà nìkan ló wá gbélẹ̀ ní ìyẹn náà ló fi tọ́ káwa mùsùlùmí kámọ́ táǹpẹ̀ ní ṣẹ̀ríà ṣẹ̀ríà náà ní òfin ọlọ́run ọba torí pé nígbà tí ọlọ́run bá tí ó ní kí bàbá ńlá wa Adam kó mọ bọ̀ wá sílẹ̀ ó jẹ́ kó yé pé ìlànà ọlọ́run náà ló gbọ́dọ̀ fi ṣètò lẹ́lẹ̀ yìí ọlọ́ni gbàtà sọ adam kalẹ̀ tọ́lọ́ sọ pé níwà ìmọ̀ ya ti yá nà fún mí ní ìhùdá àwọn nǹkan tí ó máa gáìdì yín yóò máa wá báyí látọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run ìyẹn pé ilẹ̀ adam ilẹ̀ tó ń ayé tó ń òfin tí ó máa lò ọ̀dọ̀ mi ni ó ti máa wá ó tó kó sínú مجموعة من المبادئ والقواعد والنظم ẹgbẹ́ ogún àwọn píríncípù tó pọ̀ sínú dákùn ìṣẹ́dá kìí sọ̀rọ̀ kan kìí sọ̀rọ̀ ya nìkan àwọn òfin àwọn ètò tó pọ̀ ẹ́n lè máa sọ́ lẹ́ ìdóníyà wà láàáhírọ̀ tí ó jẹ́ kí a rí benefit alẹ́ ayé wa yìí dákùn ìṣẹ́dá mi bákan náà tààtò fi ní sófò ọrùn ń gbélẹ̀ lódindi tó kó nǹkan púpọ̀ sínú tí yóò jẹ kárí àǹfààní ilé ayé tí ó sì ní já sófò ọrùn ìdí jẹ́ ṣẹ̀ríà ṣẹ̀ríà táwa ń sọ yìí àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀sà táfùgbà ṣẹ̀ríà ọlọ́run nítorí ká ni òfin ọlọ́run nítorí eh, al-masdar ìpínlẹ̀ rẹ̀ mọ́sídárẹ̀ origin tá ń pè ń ṣẹ̀ríà ìtọ́wà látọ̀dọ̀ ọlọ́ọ̀bá àrọ́bù ọlọ́ọ̀bá tó dáwà sáàmà pè ní ṣẹ̀ríà òkè ṣe àgbélẹ̀rọ ẹ̀dá kan ìtọ́lọ́ọ̀bá wa tó sọ̀kalẹ̀ jẹ̀mọ́ ẹni tó sì dáwà ọ̀nà ló mọ̀ tó tọ́ ọ̀nà ló mọ̀ òfin in tí ó jẹ kárí ilé ayé tí ó gbé wa sí tí ó jẹ kárí ṣe òun ló mọ̀ bákan náà tá ṣe tá fi wá pàdé rẹ̀ tí fi yọ́nú sí wa òun ló mọ̀ náà ló jẹ́ pé òfin ọlọ́run náà ló yẹ ká máa lò ló yẹ kọ́ òun gan tiẹ̀ ní dandan torí pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó sọ fún apẹ́nu sàmọ́ lámúyá fún bima anzalallah ẹni tí ìbá ti lòun tọ́lọ́run sọ̀kalẹ̀ lófin tó gbófin ọlọ́run sẹ́gbẹ́ kan fáwọlá ìkàhùnmùlù káfìrú ọlọ́ọ̀bá sọ́nà wátàlá ní irú àwọn bẹ́ẹ̀ kèfèrí ni àmì kèfèrí ni ẹni tó bá tẹ̀ wá gbà pé kò sí tí ń jófin ọlọ́run kò sí tí ń jẹ́ṣẹ̀ rí à ẹni yẹn kò sí pópó sáàmì kèfèrí rẹ̀ kèfèrí pọ́ngbélé lẹ́yìn ìgbà tí ṣùgbọ́n ṣùgbọ́n ṣùgbọ́n kíníkan tó ń wáwá irú ìhàn ìwà kèfèrí lọ́hùn torí pé ntọ́lọ́ ń sọ kalẹ̀ ó tẹ́lé ọlọ́run sọ fún apẹ́ ní afa hukmu li jahiliyyati yabghun ṣé ìdájọ́ àìmọ̀kan lẹ́tùmọ̀ tẹ̀lé ó mọ̀ pé ní àwa tá a bá gbé nǹkan lẹ̀ pé láti sáyé àìmọ̀kan láti gbé lẹ̀ ọlọ́run sí ẹ̀lẹ́yà ká máa tẹ́lé ní faman ahsanu minallahi hukman liqawmin yuqinun kí o sí èméjì ń bẹ̀ kò sẹ́ni tó lè gbé òfin lẹ̀ kò sẹ́ni tó bàbá òfin tó yẹ òfin ọlọ́run àfọ́n tí ọlọ́run bá fẹ̀sì yìí ó fi pé ní òfin tábá ní ṣẹ̀ríà ọ̀dọ̀ ọlọ́run lòun ti wá tábá ti ní nǹkan wá tọ́dọ̀ ọlọ́run ní tágbàdà fọkànbalẹ̀ sí ni torí wípé ẹni tó dá wa ni ó mọ̀ tó yẹ wá ó mọ̀ tó tọ́ sí wa ìyẹn ló bàtà bá ní pé ẹ̀já lòfin ọlọ́run ẹ̀já à ń dàgbẹ̀ lábẹ́ pé ṣẹ̀ríà à ń dàgbẹ̀ òfin wa torí pé ọba tó dé mi àti ẹ ó ọba tó dé mi àti ẹ ó mọ tó bá wa mú òun ló mọ tí ó ta ayé wa ṣe lọ́lọ́dọọdán wa òun ló mọ tí ó tún ayé wa ṣe lálápapọ̀ wa bákan náà ni ó tún lò wa ṣe ìtawà ṣe táàfi wá rí ọnu rẹ̀ táyé wa tọ́gbù ọ̀fìn ní ìbàjẹ́ ọlọ́run ẹ̀rí pọ́pọ̀lọpọ̀ gbà á máa ń takọ̀ ẹ̀dẹ́ mụ tó bá mú nǹkan lẹ́fà nínú ẹ̀sùn nípa àdádálẹ̀ ni tí lábí ń pẹ̀lá àdádálẹ̀ torí pé kò ní líǹkì lọ́dọ̀ ọlọ́run àgbà pé nípa fi kan ibì kan lẹ̀ dákan sí tábáwọn rọ́rọ̀ ọjọ́ sí ń bẹ̀ àbí

ètò ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ ẹ̀sìn òun lọ̀rọ̀ ìgbàgbọ́ ìtàn nígbàgbọ́ sí pé nǹkan báyìí ń bẹ o nǹkan báyìí ká nígbàgbọ́ sọ́lọ ká nígbàgbọ́ sọ́lọ ká nígbàgbọ́ sọ́jọ́ gbẹ̀dẹ̀ alìkíyàmọ̀ kò sófin ayé kan tó sọ pé ìgbàgbọ́ yín inú òfin ṣẹṣẹ báyìí o ọ̀dọ̀ gbẹ̀dẹ̀ alìkíyàmọ̀ yìí rè kò sí ń bẹ̀ ìṣẹ́mọ̀ kó wọ́n pé ni ìtàbójúrí ni ìtò ti ṣẹlẹ̀ ní ìtí ò mọ̀ ṣẹlẹ̀ ní ìtí ò ní ṣẹlẹ̀ láyé tó yẹ pọ́rùn ni ó ti ṣẹlẹ̀ ọlọ́ọ̀tí gbogbo ẹ̀ wa ọlọ́run ti fi rán nábi síwá gbogbo ẹ̀ nínú òfin inú àwọn òfin ìpìlẹ̀ ni tó ní ṣe pẹ̀lú alìmọ́ẹ̀nì àdìsọ́kàn wa bákan náà nínú àwọn òfin tẹ́mọ̀ kófin ẹ̀sìn tó pé ni tó wa ìbádà ló kó gbogbo àjọ lásìkò yìí sí ẹwà rí káàkiri káàrí òní júmọ̀ àánú júmọ̀ wákàtí mara àrùn bẹ́ẹ̀ mọ́gbọ́ káàkiri òfin tó sọ̀rọ̀ àdìsọ́kàn ìhónẹ̀ ló ti bá ṣe sí láti lọ hajj bó láti ìsàká bó láti gbàwẹ̀ gbogbo ẹ̀ pátá ẹ̀bà ń bẹ àtàwọn iṣẹ́ ìjọsìn mi bákanẹ̀ ní òfin ẹlọ́ ẹ̀rì al-akhlaq al-janibul akhlaqi tó ní ṣe pẹ̀lú ìwà ó wà ń bẹ tẹ́mọ̀ pé ṣẹ̀ríà tún ṣáàmìlà ni ṣẹ̀ríà tó pé ni wàkáàmìlà tí ò fi kẹkẹlẹ̀ àwọn wà dáadáa nínú àwọn òfin ayé alẹ́mọ̀ torí pé nígbà mìíràn lè pè nǹkan mìíràn níwà láyé tó yẹ pé ní ìwà dáadáa tó yẹ pé kèé ìwà dáadáa lọ́dọ̀ lọ láti lè pè nǹkan mìíràn níwà tí ò dá lọ́rọ̀ ayé tó yẹ pé nínú òfin ẹ̀sẹ̀ ló dà ìyẹn nígbà tí wọ́n wa Aisha ọ̀rọ̀ ọlọ́run tó ní wà ni ìwà rẹ̀ ìmọ̀ ìyàwó àìsàn ọ̀sẹ̀ ìmọ̀ kalẹ̀ ọkọ̀ ti pé ìmọ̀ sòtọ́ ìmọ̀ ọlámọ́nà ń ìyàwó àìsàn tó pé kánà kúlùkúhù alkùránì kùránì náà ni wà náà bí sátìpadà nínú kùránì gbogbo wà tọ́lọ ní kòhù torí pé bí tọ́ ti mú wà náà nìyẹn àmú wà nínú ṣe lára ṣẹ̀rí anẹ́niyàn ìwà wà ń bẹ̀ yẹn láàfi lè sẹpẹrẹtì ẹ̀sìn àti wà torí pé ẹ̀sìn náà ló kó gbogbo ẹ̀wà bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àníbà Muhammad sallam àríwá ọ̀pọ̀m̀bẹ̀ náà wà tó dá kéèyàn fi rí ọ̀nà ọlọ́run ibi tí tẹ̀sìn ọlọ́run wá pé tí tẹ́bà tó wà yóò ẹ̀sẹ̀ tó wà ń bẹ̀rẹ̀ ẹ̀mọ̀ rí ibi tẹ̀sìn ọlọ́run ẹlẹ́mọ̀rí ibi táyé ẹ̀kàn lè rí pọ́lísímẹ́ntì pé ìwọ́ tó ẹni ni ẹni tó bá ti báyìí òfin tó dèrè fẹ́sẹ̀ báyìí tá fi mú rè ẹni tí ò bá wá ṣe ń kọ́ tó ṣe dáadáa ẹni rí ibi táyé ṣùgbọ́n ibi tọ́lọ́n ẹni tó bá ṣe ìtẹ́ ẹni tí ó gbà ẹni tí ò bá ṣe ẹni tí ó gbà rè kẹ́mọ̀ pé ṣẹ̀rí àtọ́pé nìyẹn bẹ́ẹ̀ ni ó ní ṣe pẹ̀lú bóòlá ti bá ẹ̀ṣẹ́ ìṣẹ́ mùsùlùmí bóòlá ti bá lò bóòlá ti fẹ́rẹ ní tí iná ò bá wọ̀ mọ́ bóòlá ti fẹ́rẹ nílẹ̀ tó jẹ́ sẹ̀rí àánú torí náà lé ní nínú àwa táwọn pé sẹ̀rí ni pé bóyá kákẹ́ kírun nìkan kágbáwẹ̀ ó tán sẹ̀rí àtán níbi ìwà wa ń kọ́ níbi káràkátà ń kọ́ ó lè ní ọ̀rọ̀ ayé òfin ayé lábìtò yìí gbogbo ilẹ̀ sísọ láìmọ̀ pé sẹ̀rí àwọn ọlọ́run tá a bá ń sọ̀rọ̀ ń pa rẹ̀ kì í ṣe pójú kan náà ló wà ẹni tí ò bá wá ṣe ń tọ́lọ̀ ní wọ́n ṣe kọ́ bó láti jẹ ni níyà ṣẹ̀rí àtúsọ ẹni tó bá jalè ìdájọ́ rẹ̀ rẹ̀ ẹni tí ó bá pààyàn ìdájọ́ rẹ̀ rẹ̀ ẹni tó bá ti sìná ìdájọ́ rẹ̀ rẹ̀ ìyẹn nìkan láwọn mi ò wá sámú náà wọ́n pè é ṣẹ̀ríà gbogbo ìta tó níwájú ẹni wọ́n pè é ṣẹ̀ríà wọ́n ni ṣẹ̀ríà tó ní a máa gé ní lọ́wọ́ bẹ́ẹ̀dẹ̀ ni ó tún wá tó lo ṣẹ̀ríà yẹn mọ́ ìfàbá wa lò ẹwọ́ bí tó ti ń lò díẹ̀ àdùká àwọn ilé ìtì tó ń lò dáadáa tó tójú gbogbo ti wá lọ ẹ̀rí pé gbogbo àwọn nǹkan tí yẹn ẹ ṣe tán ní kábíjẹ yẹn yàn kéé sábà tẹ̀lé ń bẹ̀ kábíru Saudi Arabia sàkójú ìdìlẹ̀ tó bá pààyàn wọ́n pa ní àbí táwọn fámílì ẹni tọ́ka bá yọ̀ǹda fún lóko èèyàn mélòó lẹ́gbọ́n tó wá ń pa tó mọ̀ pé ṣe eré àyẹ́ wúlò ẹni tó bá dé sílé ìfá àtàkùn èwo yẹ́ lẹ́gbọ́n tó dé dìnnà ẹ mọ̀ pé ní bọ́ọ̀lù ṣe gbé lẹ́hùn gẹ́gẹ́ náà lánàá gbọ́dọ̀ ṣe ẹ wá rí pé ní àwọn ìwà akíráìmù ó kéré láwùjọ yẹn tó yẹ pé tá a bá ń jọ́jà àwọn èèyàn láyé lè ní àwọn àwọn tán súnmọ́ tán tó lónù àánú kó lè 100% tó bá lò 100% ń kọ́ lápẹ́ ṣẹ̀rí ọlọ́run ètò wa táyé ṣe ni tó wá táwùjọ ṣe ni bákan náà kò wá mọ́ láyé nìkan òfin ọlọ́run gẹ́gẹ́ bá sọ síwájú kò kán pẹ̀lú ọ̀run ẹ bóò ni àárín ìwà àtọlọ́run bá rẹ ó ṣe rí sọ́ọ̀sì lọ́n láàárọ̀ ìkòsí mi òfin táyé but òfin ṣẹ̀rí àwọn gbogbo ẹ̀ ló dá sí bákan náà iṣẹ́ rẹ̀ tó ń ṣe kò tún wá takò tẹ̀tẹ́lómi ń gbàgbọ́ ni pé à ah, wọ́n bá ti ń lòfin òfin ọlọ́run <laughs> ilé ayé ó burú ni oúnjẹ ló hadith anábà mọ̀sánlá ìpínlẹ̀ rẹ̀ táàmà lọ́rọ̀ owó títẹ́ ibi bá ti rí náà nìyẹn al-bay'a wa harrama riba ọlọ́run la ṣe kátàkárà lé ẹ̀tọ́ fún yín a ṣe rìbá ní àtàrí ìbá ní èwọ̀ ọlọ́niwà látàkùlù àmúwálàkùn bẹ́ẹ̀nàkùn bilbáfil ẹ má jẹwọ́ ara iná tí ó dá ẹgbẹ́ ogun bífẹ́ tí ó dá tó ma jẹwọ́ ìrànà tí ó dá ọlọ́ni hadithi anẹ́bàmà sallán tọ́lọ̀rẹ́ tó wa ìbẹ̀lẹ́ta àti ara òfin lọ́nà tó fẹ́ gan tánàbí ṣàlàyé fún wa tẹ́gbẹ́ta bá fi ń bára wa lò ibi káràkátà tábà fi so sẹ̀rí ọlọ́run tó wà ṣáàmìlù ní tí tó wà ṣáàmìlà tó kó kárí gbogbo nǹkan ni wà káàmìlà ó ti ti pé torí pé ọlọ́run tó sọ̀kalẹ̀ ó ní al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina ọlọ́run ni mo ti parí ìdẹ̀ra mi lé lórí mo sì yọ́nú sí islam kó máa jẹ́ sí fún yín bákan náà nínú àwọn nǹkan tí ṣẹ̀rí ọlọ́run ní onípe sọ̀lẹ́ hátú ìkólè zamani wà makani gbogbo zamanu ayé láti lè lò wà makani gbogbo zamanu gbogbo àsìkò lálé lò wà makani gbogbo ayé lálé gbéwọ̀ àfàwọn tán bá wẹ́kọ̀mù ẹ̀ lókù ṣẹ̀rí ọlọ́run kèrè ṣẹ̀rí àtàwọn ọlọ́run rahmatan lil alamin ìrànẹ́bìta náà ó já àánú fún gbogbo ayé gbogbo ayé ni bákanáà ọlọ́run ní kó sọ máa pé kùrán tí wọ́n tó kalẹ̀ fún lè ń gẹ́rọ kùn bí ẹ̀yin ará mọ́kà kí lè bá àti ṣe wà sí fún yín ní ọlọ́run fi sọ kalẹ̀ fún wà mọ̀ bálaga àti gbogbo bí tí ó bá dé láyé kéde ìdílé ànẹ́bì nìkan lólòfin ọlọ́run ẹ̀yin

kó lè bá jẹ́ nàzír ìkìlọ̀ ìtọ́ka ìtọ́nitọ́nà fún gbogbo ayé pátápátá ní ó mẹ́ pẹ́ṣẹ̀ rí Ọlọ́run gbogbo ààyè náà lágbọ́dọ̀ ti gbé wọ ẹlòmínà ìlú táwàrí kò fìtì bẹ̀ kò tẹ́ fìtì bẹ̀ awádà dá òfin Ọlọ́run kò síbi tó fìtì òfin ayé ni pé tẹ́ bá ń lo ń lu kan tẹ́ bá dé lu kejì ẹnu òfin yóò bá bí mu àìsẹ́ báhun bí ìtọ́bá pẹ̀lú òfin pé eléyìí ò dáńbí yóò ti dáńlú mi bó ṣe wà káàkiri káàkiri torí fáwọn èèyàn náà gbé yìí ń lẹ̀ bákanáà atọ́wá ní gbogbo àsìkò ló bá mú torí ẹlòmí rí ó ní ẹ̀mọ̀ pé ńgbà tá àti láyé ànẹ́bí ṣe ọlọ́run sọ pé ṣẹ̀rí àtọ́lọ́run fẹ́ràn ànẹ́bí ayé ànẹ́bí nìkan ló mọ́ àti mọ́kì irun mọ́ káni ṣe fírun ayé ànẹ́bí láwọn ní àti láyé ànẹ́bí ṣẹ̀rí àtayé ní mọ́ ẹ̀fáyà kọ́ni ṣẹ̀rí àtàlò lọ́dún báyìí ó ti ṣe gíní ó ti ẹ̀fáyà àti àmẹ́ndì ẹ̀ wọ́n ti túnṣe ìyẹn tó fi mọ́ ìtọ́lọ̀ ń gbélẹ̀ ló fi fánàbí agbàtánàbí ti lọ kò ní yí padà àti ní àmẹ́ndì ẹ̀ kò sì wá sásìkò kẹta lò gbogbo eléyìí ni àwa mùsùlùmí gbọdọ̀ mọ̀ ẹ̀rí pé ní látara pé ní àwa là ń gbé lẹ̀ fún rárá wa ìṣesí wa ń lú kọ̀ọ̀kan ń yàtọ̀ síra wọn tó dà ṣẹ̀rí àmì wà tó yẹ pé àṣàlà yẹn fi gbé lẹ̀ ẹ mọ̀ ráta nílùú kan náà ní kọ́ńtírì kan náà ẹbá yóò ti mọ̀ yàtọ̀ síra wọn ṣùgbọ́n tó yẹ pé òfin ọlọ́ọ̀ni kò sí ríta adé tó yàtọ̀ síra wọn gbogbo àtìkò ni kí wọ́n bá wọn dáṣà pé òfin ọlọ́run kò bá tìkò kan mu kódà àfáà nínú tí ó lè sọ yẹn di kèfèrí gẹ́ bí áyàta kalẹ̀ kan tó àmọ́lámúyá fún ìmọ̀ ansalọ́lá sáwọ́láìká omùlù káfírùn pẹ̀ tí ó bá lò òfin ọlọ́run bóyá tó gbá múlẹ̀ ní pé òfin ọlọ́run yẹn ìyẹn ti kọjá ẹn tí ẹ bá ń sọ báyìí túnmọ̀ pé ìtọ́lọ̀ ń sọ ò bá mú láti pè àwọn èèyàn lè máa rò pé àwọn kankan wà lẹ́ni tí ò sí láyé ànábì nígbàtẹ́ ní ṣẹ̀rẹ́ ọlọ́run gbogbo àtùkò ló bá mú tí ìkẹ́ báyìí láwà láyà nẹ́bì ni ó lè mọ́ sí lọ́nà tó gbà wá hàn ṣùgbọ́n òfin rẹ̀ ìpínlẹ̀ òfin rẹ̀ tàbá tírèsẹ̀ lọ́nà Kùránì àdì látòjú ẹ̀yìn sí oníbàtí ń tajà táwọn rajà ń sìn bí i transfer àtọ́ra wa àbí bá mi ni ẹ̀rọ ìsánsẹ́ láyà nẹ́bì tọ́yà bá ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó jẹ́ ìdájọ́ tábáwọnú Kùránì àdì táwọn afẹ́ṣẹ́ ń fàyọ̀ torí pé àwọn akẹ́kọ̀ọ́ tàbí jọra wọn tán pé ní kìyàsì yóò wà ìyẹn ló bàtà bá ń sọ pítà tí ma ń mọ́fin ẹ̀sìn yìí jáde ara táwọn bá lò ní alkiyas ètò wà ń gbà wọn àáwà fi wé pé kéèké ló jọ ẹ̀rí wo ló gbá ń gbà wọn kéré náà fi lókún ti sin láwọn afá ṣẹ̀rí àwọn fàájé jáde fún wa torí pé ọlọ́run bá sọ́nà wa tààlà ó jẹ́ pé akẹ́kọ̀ọ́

ẹni tó wọ àkáǹtì alákàǹtì tó wọ owó rẹ̀ sí kò ti jẹ́ lọ́nà ìbàjẹ́ bá wọn kọ máa dùkẹ́ ìbò lọ́nà ti sọ̀rọ̀ àkáǹtì ìpínlẹ̀ rẹ̀ lọ́nà ti gbélẹ̀ yẹn lájọ pé tó ń jẹ́ sẹ́ríà príncipù àwọn ìpínlẹ̀ pàápàá jùlọ àwọn kẹ̀kọ́ mọ̀ ẹ̀tọ́ tuntun ní bí ìtẹ́ mọ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ ṣùgbọ́n ìpínlẹ̀ rẹ̀ ti wà nínú ọ̀rọ̀ lọ nínú Muhammad sallallahu alayhi wa alihi wa sallam so ló jẹ́ pé ní òfin Ọlọ́run òfin tí ó òfin tó gbá gbogbo ààyè mú ní kámọ́jẹ́ káwọn èèyàn tàn wá káàsì mọ́jẹ́ káwọn ọ̀tá ẹ̀sìn kádà ẹ̀sìn wa rú mọ́ wa lọ́wọ́ tí ẹ pé tí a mùsùlùmí náà lè sábà ń gbọ́ kẹ́límọ̀ ṣẹ̀ríà ṣẹ̀ríà ni bẹ́ẹ̀dẹ̀ ni òun lọ́lọ́run gbélẹ̀ fún lànà sáàbì sórí ilé láyé táfọ́ wá rí ọ̀nà ọlọ́run alọ́jọ́ gbéjà ti ṣe àmọ́ torí pátọ́dọ̀ ọlọ́run bá òfin ọlọ́run mùyásàrọ̀ òfin tó rọrùn ní torí pọ́nà ọba tó dára tó mọ̀ wá ó mẹ́ta lè ṣe mẹ́ta lè ṣe òfin tó rọrùn ní ọlọ́ni wà ma ja'ala alaykum fi dini min haraj ààbú kẹkẹ fún yín nínú ẹ̀sìn tó jẹ́ haraj ìyẹn ìnira ìnira wà ń bẹ̀ tó jù tó yí tẹ̀sìn lọ ṣùgbọ́n àwọn èèyàn níwò yẹn ní ah, ọ̀rọ̀ ẹ̀sìn yẹn ìnira ìnira dẹ̀ sí bí ọ̀rọ̀ ẹ̀sìn ìdẹ̀kùn ní ọlọ́ni agbáwẹ̀ oṣù kan náà ni bàtọ́lọ́ sọ̀rọ̀ àwẹ̀ fún anínú kùránì kí ló sọ yùrídù lọ́wù bí kùmùlù yúsírọ̀ wà láà yùrídù bí kùmùlù ẹsẹ̀rù ọlọ́run bá sọ̀rọ̀ àtàlà ó ní yúsírù ìdẹ̀kùn láfẹ́ fún yín kò fẹ́ ìnira fún yín ìdẹ̀kùn lọ́lọ́wà fánà wa tààlá mú wá fún wa la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́run láà ní ṣe ló fi fọ́mọ̀ ẹ̀dá kánikó mọ̀ ṣe nǹkan báyìí àyàfi ń fà mọ̀ kó lágbára láti ṣe ọjọ́ tẹ́mi ọba sọ wá pé kí ní ẹgbẹ́ ni ọlọ́run ti sọ wa ó mọ̀ pé ta lè ṣe tó bá tẹ̀lẹ̀ sí individual wa pé ẹ̀ngbà tó lọ ń sọ́rọ̀ àwẹ̀ àmọ́ kánà mí kò mọ̀ rí dán ẹn tó bá lá tó bá rẹ̀ nínú yín awọ́ aláfáfàrí àbọ́ lórí ìrìn àjò fa ìdá tó bí ní àyàmìn okar kó gba tẹjọ́ mi ọlọ́nà ló gbé rírọ̀ fún ọlọ́nà akírun lórí ìdúó pàkómú lè lá ikọ́ ní fíìn ẹkírun lórí ìdúó tó bá padà rẹ̀ yàn ẹ̀sìn náà ni ó gbé rírọ̀ fún ìtí mo ní ọ̀sẹ̀ tó rọrùn láti yóò ṣe rírọ̀. anábíwá muhammad sallam ó sọ fún ìmúràn fún ọ̀sẹ́yìn nígbà tó lórí àwọn anábí ní sọ́lùkọ́ ìmọ̀ kírun lórí ìdúó torí ọlọ́npá láti kórí ìdú náà fàyín lám tẹ́sẹ̀ pé tọ́ bá wá lágbára fàkọ́ ìdàn kí lórí ìjòkó fàyín lám tẹ́sẹ̀ tọ́ bá lágbára fàálà jambik ẹgbẹ́ tọ́ bá fi lélẹ̀ náà jẹ́mọ́ òfin ayé sọ́ ti situation individual lọ́pọ̀lọpọ̀ gbà ó lókàjú gbogbo òfin lẹ́nà

òtútù á sí pé àfin wá tọ́lọ́mẹ́ ọ̀táyé ilẹ̀ ní gbogbo ẹ̀ so ní tàà pè lófin ọlọ́run ìdí ma ń rọrùn ni ọlọ́run ọba alẹ́kẹ́ọ́lá kò fi ìnira sílẹ̀ fún wa bákanáà fi ha ma kọ́ lè ṣògbó ní àwàlà àṣọ́rọ̀ àwọn nǹkan fà ní ó wà ń bẹ táyé àti tọ̀run àwọn àpá ní fẹ́ kákọ́ mọ̀ ní tó ní kódà ká mọ́mọ́ ẹ̀dí tó fi gbé e lẹ̀ mọ̀pá ń fà níwà mẹ́ ẹ̀tọ́ ajẹ́ mùsùlùmí gidi ní mọ́mọ́ báwọn o pẹ̀sọ́nà sáà ni a ṣe kíní kódà kò tẹ̀ nídìkọ ọmọ wádìí ìbọ́lọ̀ ló ní a ṣe wọ́n ti mọ̀ pé àǹfààní wà ń bẹ tiwa ti ń tí ò dá ẹlọ́mìnà àwẹ̀ tẹ́ ń gbà yẹn tó kí ní orí kẹfì ń fi para yín bẹ́ẹ̀ ni àǹfààní ló jẹ́ fún wa wa

ṣùgbọ́n tí ìyẹn bá bẹ́ gbófin ọlọ́run dànù yóò mọ̀ sí bálabàlá nǹkan lọ́lọ́run rí tó fi ní àti bá ọwọ́ tá lọ ti béèrè tó bá jẹ́ mùsùlùmí gidi ìtọ́lọ́ náà mùsùlùmí tó pé sẹ̀mí iná wà àtọ́ àná ni bọ̀tà àwọn ọmọ Ísírẹ́lì àwọn náà kọ́ṣe sẹ̀mí iná wà àtọ́ iná nǹkan agbó ṣùgbà àti fi ìtọ́mọ Ísírẹ́lì sọ fáwọn ẹbí mọ́sán agbó ṣùgbà

fàmọ́ òtí tó mínú ilẹ̀ ìlà kọlí ìlà nǹkan bí ìlànà mùsùlùmí máa ń juwọ́lẹ̀ fún fi ọlọ́run ni ọ̀gá wa gẹ́rẹ́ níbi iṣẹ́ tó bá pàtẹ́ nígbàmì àìbẹ́ta ní yẹ̀wò tàbí lárí mọ̀ ṣe kí lọ gárí kí lọ ní àbìsẹ́ àníbèrè kí tó bá ìbèrè lọ́rọ̀ wa ẹlòyò kìí tó ń bá pẹ́rẹ́ ọ̀gá gbé wá tẹ́yẹ ká tẹ̀lé tẹ́yẹ ká má tẹ̀lé tó fi yẹn òbé lé jù gbogbo tọ́lọ̀ bá ti gbélé fún wa nítòtọ́ ni ó lè fi ìdí rẹ̀ hàn wá ń gbà mí ó ti lè mọ́ fi hàn wá ṣùgbọ́n mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ pé tó fi hàn lọ́nà ní nítòtọ́ ni eléyìí nínú tí àtúngbọ̀dọ̀ agbọ̀dọ̀ mọ́ ni. bákan náà àwọn nǹkan mọ̀fọ́lẹ́ ẹ̀ta tí ẹ̀sìn wa sọ ẹ̀sìn gbélé láti sọ nínú tẹ́rọ òfin ẹ̀sìn gbélé ó wá sọ ẹ̀sìn gan fúnra rẹ̀ bóòlù ẹ̀sìn ó ṣe ṣẹ́kù àwọn òfin ìtagbẹ́rẹ̀ láyé ẹ̀sìn gan ló wá palára bákanáà nínú tí ó fi ẹ̀sìn gbélẹ̀ ó wá sọ ẹ̀mí wa yẹnigẹn tó bá pààyàn ẹ̀sìn báyìí fún ọba ti mi sí kìgbà pààyàn gan owó díyà owó ẹ̀jẹ̀ tó ọ̀sán kéde kékeré láti máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé ẹ̀mí yẹn lágbára ní gbogbo tẹ́sì gbélẹ̀ rẹ̀ bá jẹ́ da ìtẹ́sì gbélẹ̀ gbé káàtì ni ó wá sọ àwòláàdì ànátì àwọn ọmọ kámọ́dá dúrúpọ̀ mọ́sápà gbogbo tẹ́sì gbé lẹ́rẹ̀ láwọn nǹkan àǹfààní ó sì wá sọ́ lákàrí wa lóbiná mọ́ mú tí kámọ́ fàfà kófà ẹ̀tọ́ bá ti báyìí òfin ẹ̀sì tàbí jẹ́ níyàrí jẹ́mọ́ tó yẹ a mọ̀ pé àyìn tó dáná lòfin ẹ̀sìn tá bá ń sọ̀rọ̀ òfin ẹ̀sìn yìí a lò lọ́dọ̀ fún rárá wa tẹ́lẹ̀ mọ́ pé ọlọ́dọọdán wà jímọ̀ lọ wáyìí rẹ̀ lẹ́nìkan ní ó yóò yá mọ́ lọ ní ọdún òfin ọlọ́run kọ gbà rẹ̀ bẹ́ẹ̀ náà wà náà àwọn nǹkan yóò náà gẹ́bà tó yóò fi ẹ̀sìn pé òfin ọlọ́run kọ wárí òfin ọlọ́run kí ọtakọ́ra bẹ́ẹ̀ ti gbélẹ̀ àákò الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه أجمعين ẹ̀yìn ẹ̀rú sin ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala bá tí ó dá wa òun náà ló mọ̀ tí ó yẹ wá bákanáà náà ló mọ̀ tí ó tọ́ sí wa nítorí ẹ̀ ló fi fìlànà lẹ̀ yìí tá fi lo ayé wa inú wọ́n máa yá ti yá nàkùn minni huda ìlànà ọmọ wá látọ̀dọ̀ mi pàmẹ́ni tàbí àwùdáyà fàlá àyẹ̀bílò wàlá àyẹ́ṣkọ́ ẹni tó bá tẹ̀lé lánàá mi kò ní sòfò kò ní fòfò torí pé òun ni ó ga ìdí ẹ̀ láti rí ọ̀nà ọlọ́run láyé bákan náà láti rí ọ̀nà ọlọ́run bá lọ́jọ́ gbìdàlì kìyàmá pàmẹ́ni àárọ̀dọ̀ àǹzíkiri ọlọ́run alẹ́ni tí ó wá rí òfin ọlọ́run ìlànà ọlọ́run tó wá kẹ́yìn sí tó náà ní tẹ̀lé fa inna lahu ma'ishatan gbéta ayé wọn kò ní rọgbọ kò ní da jẹmọ́ àwọn àpèjúwe wa tá à ń rí lọ́lọ́dọọdẹ ni láwùjọ ni látara pé agbófin ọlọ́run sẹ́yìn ìyẹn ló fi tọ́fọ́kálukú wa kátẹ̀ lófin ọlọ́run lórí ara wa kátẹ̀ lófin ọlọ́run bá nínú ẹbí wa kátẹ̀ lófin ọlọ́run bá láwùjọ wa kátẹ̀ lílọ òfin ọlọ́run bá nínú ìlú wa eléyìí ni ó jẹ́ kí arọ́nà lọ sábà lófin ọlọ́run níbo la ti máa mú gan ìpínlẹ̀ ibi tá a fi mú òfin ọlọ́run táwọn fi constitution ti wà rèé o tóyìn bá tẹ̀ ń kó ti session Abubakar àkànní ló kẹ́lìmọ̀ ẹni áyà làá lò áyà báyìí súra báyìí ibi tá ti máa mú náà ní alukur'an alimasdaru awal ìtẹ̀sẹ̀rẹ̀ ẹ̀dì ìsìlámi òun ni onísọ́ọ̀sì àkọ́kọ́ tá a ti máa mú òfin ẹ̀sìn jáde nínú alukur'an yẹn lọ́fin tẹ́ ẹ bá ń nǹkan tí ń ro yín lójú tẹ́ ń fa farudú ila Allah ẹ̀sẹ̀rí ẹ̀sọ́dọ̀ ọlọ́run wà ila rasul bákan náà ẹ̀sẹ̀rí ẹ̀sọ́dọ̀ ànábì kùránì níwé òfin o kùránì níwé òfin ẹni tó bá mòfin alukur'an tó mọ gbogbo bí táà tí mòfin jáde nínú ẹ̀sìn òun làá mọ́ ń pè lámòfin ẹ̀pá mọ́ sọ amòfin amòfin láyé ẹni tó bá mọ bí táà tí mòfin ọlọ́run jáde bá ìtọ́lọ́run sọ òun lámòfin

ó sì ní kátẹ̀ láwọn olórin tó sì ní á ṣeun kò sí apá ẹ̀fín mẹ́ ẹmọ yóò fi mí tẹ́sẹ̀ rí àfihàn fáwọn olóṣìbí ní àwọn aláṣẹ ẹ̀rí pọ́pọ̀lọpọ̀ láwọn ẹmọ ìyàpọ̀ òfin àṣẹ fáwọn aláṣẹ bá mọ́ wa àbí tó bá forí gbáṣẹ̀ rí èyí tó bá ti wá tó ẹ̀sìn bá dákẹ́ lé lórí náà táwọn olórí ọba ń ṣe so yìí bá bá fi tẹ̀ láwọn asòfin láyé náà ṣẹ̀ríà náà látùkàkùn torí pé kò tako ṣẹ̀ríà pẹ̀lẹ̀ ara ṣẹ̀ríà lòun náà wà ìyẹn làwọn olùsùnà mọ́ sókè ẹmọ́ta kàtẹ́ olórí ẹmọ́ta kàtà lórí nígbàwó nígbà tí ò bá ti takẹ̀sì torí ẹ̀tì náà lónú mú lẹ́nu ṣẹ̀rí àpé wà úlélẹ̀ amúrí mínkún ẹ̀tẹ̀ láti àwọn aláṣẹ nù yìí sọ́yìn alukur'an náà làwọn ọ̀pẹ̀ ní ìwé òfin wa tábà ní amòfin ẹ̀tùbámòfin ẹ̀ bákan sábà ní asòfin ìyẹn ló bàtà àfáà ìsìn sábà ní àṣáríù asòfin ẹ mọ̀ rí ní tírẹ̀ ìsìn sábà ń sọ pé àṣáríù sọ́bà asòfin sọ́bà ìtàn rí fáà ti lọ pé òun ló ṣe kí ni lógo òfinlẹ̀ pé asòfin sọ́bà pé ká gbà rẹ̀ báyìí ẹ̀ńtán sọ òun ẹ̀lú ọlọ́run bá sọ́fà náà tààlà so ká ni àá lọ wá àwọn àfáà ẹ̀sìn àwọn àfáà gidi kí wọ́n ṣàlàyé òfin ẹ̀ fún wa ta àyè tó wà ní alukur'ani bákan náà ẹni tó àtúmọ̀ fi mú òfin ẹ̀sìn òun náà ni ìlànà anábíwa Muhammad sallallahu alayhi wa sallam torí pòbí tó lọ́n ṣe ànábì lọ́wọ́ fún wa ẹwọ́n ni àkímù sọlá àtẹ́mọ́ ń kí ìrún ìrun zúrì ní rákà mẹ́rin ọlọ́run ní akínú júmọ́ àkọ́dà tó látò júmọ́ wà nù kùránì bọ̀ tó sọ fún apẹ́ rákà méjì ni anẹ́bì ló interpret ẹ̀ fún wa ilẹ̀ tí mo gbọ́ àti òláwà àti òrọ̀sùn alkùrán ẹ̀tẹ̀ lọ́lọ́ ẹ̀tẹ̀ lánàbí rẹ̀ ọlọ́run tí ila Allah wa ila rasul ẹsẹ́ rí nǹkan yẹn tọ́dọ̀ ọlọ́run ẹsẹ́ rí ẹ̀sọ́dọ̀ anẹ́bì ibi tẹ́ so yìí tá ń pè lófin ibi tá ti mọ̀ mọ̀ ní àwọn ìpìnlẹ̀ méjì tó jẹ́ pìnlẹ̀ gbòógìrè àwọn míì wá jẹ jáde lálẹ́ rẹ̀ la sọ fún alẹ́ kankan alkiyas pé nǹkan kan ó wá wálé ní a nǹkan yóò ti fi ń pìnlẹ̀ but òfin rẹ̀ ó ti wà ń pìnlẹ̀ bó láti mọ̀ a wà lọ wo ibi tó gbàjọra wọn ok lápẹjú ẹ̀sìn ọlọ́run ká mọ̀ mo ti ó ní irú tán pẹ̀lú ni ṣé ọ̀rọ̀ kọ́nà ní gbogbo tí bá tún jẹ́ kí èèyàn rí balabala àti ìhun mu sọ pé kúlù mọ́ àkàrà ẹ́ ọwọ́ àkàmù gbogbo tí bá tún dáyẹ̀ lórí rú ọtí ni tó à nídìí owó kọ mọ́ yẹba rú pé gbogbo tí bá tẹ̀lẹ̀ ìpínlẹ̀ rí ó ti wà ọ̀n bá pẹ̀lú orúkọ tó wù ń sìn ìpínlẹ̀ yẹra ó lọ wò tó wá jẹ tó dá nípa ànábì ní kò sí tó burú bẹ́ẹ̀ fún àbá àfọ́n kan sálà ìpé sóbìn lè wa mọ́tò àbí ò nítorí kí tó rá obìnrin gún ra ń kún mi láyé ànábì ìpínlẹ̀ kan ní ẹ̀ o nǹkan gbùngbà ó ti sí náà àwọn òfin bọ́kàndé mi làásọ̀ tó gbogbo kẹmọ́ sí mọ́ mú ṣe rí àjáde nu káwọn ọmọ tó pé kò sí nǹkan yẹn lásìkò ọjọ́ kò ní lófin ó máa lófin torí pé tí ibi tá ti rí gbogbo eléyìí á sí ilẹ̀ fáwọn àfẹ́ẹ̀sì bákan náà nínú ẹ̀nà ìjùmọ̀ ilẹ̀ ọmọ pàápàá jùlọ ìjùmọ̀ sàhábà nítẹ́nu àwọn sàhábà bá kò lé lórí tàbá nàbí ti ṣàlàyé ẹ̀ fún wa rí nínú tàtúmọ̀ fi mú ẹ̀sìn mi torí pé àwọn ni súdẹ́ǹtì ànábì àwọn náà gbé ẹ̀sìn wá fún wa tọ́gbà lọ́dọ̀ ànábì ẹgbẹ́ tá bá fẹ́ kọ́tẹ̀ àdìsí àní àbúrò rẹ̀ ra sọ báyìí ìyàwó àìsàn sọ báyìí àwọn tán rà sẹ́mínà tó dé lẹ́yìn wọ́n tó gbà tó fi wá di tí gbogbo wa mọ̀ lé ní àwọn ohun ẹ̀fàábà ìtọ́ sọ̀rí ìtọ́ wà lánàá ìtọ́ mọ́ ṣe ní ilé àyẹ́pẹ́ òbúfin ẹ̀sìn mú wọ́n èé ṣe léyìí tẹnu wọ́n ti kò àyẹ́pẹ́ léyìí ò ní sí lófin ẹ̀sìn ẹni tó ń gbàmítà bá ń kàn dẹ́mù pàyẹ̀ ṣe mú lùdì alákọ̀ọ́kọ́ lẹ́rí fún inú ìṣẹ̀lẹ̀ tó òfin ẹ̀sìn tó rọrùn ni tí wọ́n náà bá dúró dára ìtọ́ lè mọ̀ ní èèyàn á lè mọ́ tán tiẹ̀ wọ́n náà tiẹ̀ á súnmọ́ àwọn àfẹ́sì kọ́ lé bá mọ́ tó tọ́ tiẹ̀ àti tí ò tọ́ ọlọ́run bá sọ̀rọ̀ náà wá sàálà olùgbé ìlànà ẹlẹ̀ fún wa ní ìta fi sìn olùgbé ìlànà ẹlẹ̀ fún wa ní ìta fi bára wa lò olùgbé ìlànà ẹlẹ̀ fún wa ìta fi ti káràkátà láàrin ara wa kódà àwọn nǹkan tí èsè yìn àwọn ẹranko bó láṣẹ bá wọn lò ó tún wà ní òfin ọlọ́run kẹ́lẹ́ bá mọ̀ pé àwọn nǹkan wọn wọ̀nyí tí ó ti pàtàkì ni àbẹ̀yàwó òfin ọlọ́run ó dá sí èyàn kọ̀rẹ̀ nílẹ̀ òfin ọlọ́run ó dá sí ẹ̀rí lé ní ìsìn láwọn ibì kọ̀ọ̀kan iṣu tó mọ́ sábà ń kó lọ́wọ́ àfílẹ̀ ló dín dín fún wa iṣu tó mọ́ sábà ń kó lọ ọbẹ̀ ni pé lágbájá fẹ́ kọ́kọ́ àbí ọkọ náà fẹ́ kọ́yàwó ṣùgbọ́n àwọn dín dín òfin yókù wọn ìgbé wọ ọbẹ̀ láti ẹ̀sìn ṣe díẹ̀ mẹ́ ṣùgbọ́n òfin ẹ̀sìn ju ká kọ́kọ́ ká fún ẹ̀yàwó lọ bọ́lọ̀ ń ṣe gbé lẹ̀ tó gbogbo nǹkan pátápátá ló kó sí sínú ẹ̀ ọlọ́ni tíra ta sọ̀kalẹ̀ wà tẹ̀sí láǹlẹ̀ kó lè ṣe yìí ó wá ṣàlàyé gẹ́gẹ́ bí mùsùlùmí tábà ń gbogbo lòun ṣẹ̀ríà òrè ló wà ń bẹ̀ tábà ń gbogbo lòun ṣẹ̀ríà ìkẹ́ ọlọ́run àti ọ̀hánú ọlọ́run ló wà ń bẹ̀ káwọn ọmọ bá wọn takò káwọn máa sọ pé ṣẹ̀ríà àwọn fi máa ń dá wàhálà lẹ́nìí ká sì máa máa mú ṣẹ̀ríà ká gbé sábẹ́ rí pé wọ́n fẹ́ jẹ́ ìrìnlẹ̀ nìkan ní jẹ́bẹ̀ àgbọ́yé tó wà káàtì àní tó wà káàtì ù ìyẹn pé tó rọ́ǹgì ni báwa ń gbọ́ ṣẹ̀ríà kankan àwọn fẹ́ jẹ́ ìrìnlẹ̀ ní wọ́n máa gé yàn mọ̀ pé ṣẹ̀rí àtó ní agẹ́yìn lọ́wọ́ kẹ́ tó gẹ́yìn lọ́wọ́ kẹ́ gẹ́gẹ́ o ẹn tó kàrà mú tẹ́ẹ̀tì ẹ̀tọ́ ti sokùn mọ́ àbí bóyá bọ̀ bó mu náà ó tún jábọ́ lọ́wọ́ rẹ̀ lẹ́bá mú ẹ̀bá sáré sun ná ibo láti rí yù yíò mú bí tẹ́ẹ̀tì àti tọ́tì ẹ̀kọ́ kí lè yóò gbé kẹ́tọ́ ní agbọ́wẹ́ ibo ló ti gbé kẹ́tẹ́ pọ́ yẹn títì níbo ni àti ẹ̀wọ̀n tó gbé kódà ẹlòmí ìgẹ̀ òtí ẹ̀tí rí nǹkan gbé pé àbá ah, sí máa ń ṣe nù ẹmú dáadáa tó ti pa ṣẹ̀rí àná nílò ẹ̀kọ́ ti bá fi sí ọwọ́ èmi àti ẹ ọwọ́ olórí ló wà pé tí jí àgán ò bá wá ọwọ́ olórí ló wà tí ìsìnẹ́ ti ṣeré aṣọ èèyàn mélòó ni ó rí ẹni tó lè sìnẹ́ lọ sọ́tún nùrù ní tí ò rọrùn ni láti pé ní báwọn èèyàn ṣe ń sọ yẹn kọ́ ṣùgbọ́n àwọn ọ̀tá ẹ̀sìn wọn ti kó sọ́rọ̀ ẹ̀sìn wa wọ́n rọ́nà lọ lára wa

wọ́n ló jalè láyé ànábíwá Muhammad sallam àwọn èèyàn wá ń lọ ń bá Usama bin Zaid Zaid tánẹ́bí pè ní ọmọ tẹ́lẹ̀ kọ́lọ́n tó sọ di ìwọ̀ kọ́mọ́ péye èèyàn tí èsè ọmọ èèyàn lọ́mọ èèyàn mọ́ Zaid yẹn ó bí ọmọ kẹ́lá ń pẹ̀lú Usama ànábí wá fẹ́ràn rẹ̀ gan gẹ́gbẹ́ fẹ́ràn bàbá lọ bá Zaid tó ni olólùfẹ́ ànábí ni obìnrin yá bí yìí nínú lù ó ti rájálẹ̀ kẹ́wàá gẹ́lọ́ ẹja lọ bá Zaid kó bá bà ànábí àtọ̀pá ànábí nífẹ̀ẹ́ rẹ̀ nígbà tó dọ́dọ̀ ànẹ́bì bánẹ́bì ṣe nífẹ̀ẹ́ sẹ́yìn tó ànẹ́bì kòrò ojú sí ànẹ́bì ni wà áìmọ̀lá mo fọ́lọ́ ń búra ìrẹ́sẹ̀ làwọn anna Fatima tàbí tó rọ̀bọ̀ sọ́lá sárakọ̀ sárakọ̀ káìpá ànẹ́bì káìpé Fatima ọmọ ha òun bá gé ọwọ́ rẹ̀ torí pé àìbúwọ̀n bọ̀bọ̀kan ló ń bí tiẹ̀ ṣẹ̀ríà onídéédé yàtọ̀ títí tálíkà nínú òfin ẹ̀sìn ọlọ́run tí ó bá tẹ yàtọ̀ yóò jẹ́ bí wọ́n yọ zaka tí tálíkà ò ní ṣùgbọ́n bí pé òun náà kó tó fi ẹ̀sìn tó yẹ ká jẹ ní àbákan náà ni so eléyìí ni díẹ̀ nínú àwọn nǹkan tó yẹ ká mọ̀ nínú ṣẹ̀ríà ọlọ́run kí kálukú aná gbìyànjú ká mọ̀ ló lọ́wọ́ ara wa yìí tá lónú ẹbí wa yìí tá lò ní ara wa ibi iṣẹ́ wa kátàkárà wa á fi rí ọnu ọlọ́run ba abẹ́lẹ́ ọba subhanahu wa Ramadan láwa ká túbọ̀ múra ṣiṣẹ́ bí rọmọdán ṣe ń lọ sí bẹ́ẹ̀ ni ká mọ̀ tẹ̀síwájú bí dáadáa kọmọ yẹ kí bí rọmọdán ṣe ń lọ sí láàmà ápà sẹ́yìn ní mọ́sálásí ó mọ̀ dínkù bí ṣe mọ́ ṣe lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí àwọn ẹni síwájú wa ò mọ́ bá wọn bí ni bádà wọn mọ̀ pọ̀ sí ṣùgbọ́n wa tè ní ọwọ́ bẹ̀rẹ̀ rọmọdán ní yóò mẹ́wàá àkọ́kọ́ ìwádìí tẹ̀síwájú sí ni kọ́lọ́mọ̀ kó wa yọnu sẹ́ni kọ̀ọ̀kan wa kí ó gbàǹjọ sí fún wa kí ó jẹ́ kí a gba ọ̀pọ̀lọpọ̀ láyé ọ̀bẹ náà bá sùfánà wa tààlà ó fi ìfọ̀kànbalẹ̀ sí ọ̀rọ̀ kálukú wa ó fi sínú ìlú wa àwọn olórí wa kọ́lọ́mọ̀ sùfánà wa tààlà ó tà mọ̀ kọ́mọ̀ ṣe